بسم الله الرحمن الرحيم إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما كثيرا ونساء الله الذي إن الله عليكم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يغفر لكم عليكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرحم الله سبحانه وتعالى أطلب لكم الشكر لقلبه ومؤمنه صلى الله عليه وآله وسلم أطلب معاذ الذي

gbogbo ẹni bá ń fi tí ẹ̀ lọ àwọn sàhábà wọ̀nyí àwọn àtàbírùn àwọn salaf tí Allah subhanahu wa ta'ala mọ́sá ìbá yọnu sí ẹni bẹ́ẹ̀ la ilaha illallah nìkan kọ̀kọ́ ní àlẹ́rẹ́ ìrọ̀sílẹ̀ wọn àlẹ́rẹ́ ṣe ipò rẹ̀ tó tẹ̀lé fún wa ṣe yọ̀ bàbá ń gbàgbé lọ́jọ́ náà àyíká sọ lẹ́sìn òun ni àyà ìkùnkùn nínú ọjọ́ ọ̀rọ̀ àyẹ̀mọ́ ìbẹ̀rẹ̀ náà ti rà ọdún pẹ̀lú ọ̀rọ̀. Ìyá mú olórí ìjọ àlẹ́kùn sí lábẹ́ ààwẹ̀. Lé ní ọjọ́ ọ̀rọ̀ dáadáa, lé ní ọjọ́ ọ̀rọ̀ sí àwẹ̀ dídí mélòó ó dídí márùn-ún ọjọ́ ìlànà àbí ọjọ́ jùmọ̀ ọjọ́ sábt ọjọ́ ahad oṣù mẹ́fà lé nìyí wọ́n tán lọ náà nìyẹn wọn Ìjẹ́ ọ̀rọ̀ àwọn ọmọ ìrìnà àwọn òmìnirí ààrẹ ọlọ́pàá ọ̀nà àwọn olùdíje ní ìgbẹ́ ní ọmọ ọ̀nà àforí ìjì ní àwọn àwájú sílẹ̀ ò ìjìlẹ̀ tó máa dáwà ẹ̀rí pé ilẹ̀ ọmọ ọ̀nà àforí ìjì ní ààrẹ ọmọ ọ̀nà ìjẹ́ ìjì ìjẹ́ ìjẹ́ ọmọ ọ̀nà àbẹ̀rù gbọ́ọ̀lá ìwọ́kẹ̀kẹ̀ tí wọ́n ti lè yẹn lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ wọn lè wá. ṣùgbọ́n bá wọ́n ti wọ àdìsẹ́ àwọn rẹ̀ sọ̀rọ̀ wọn á rí pé gbogbo wáyé kò ní ṣe pẹ̀lú ọjọ́ tó bá wà ní ìjẹ́ ìjẹ́ náà wáyé èyí ti àwọn ọmọkọ́n gbogbo ilé náà gbogbo ọmọkọ́n wáyé àkọ́kọ́sí wọ́n lọ sí ìrẹ́lẹ́ ọmọkọ́n ilé náà gbogbo ọmọkọ́n kò sí ọjọ́ kan ní ọjọ́ ọmọkọ́n tí ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ti ṣàkórí ìrẹ́rú kò sí ọjọ́ kan ní ọmọkọ́n tí ọlọ́pàá sí tí ọmọ ti máa ń sọ tí èsì ẹ̀rẹ̀ ọmọ ni wọ́n ti tó ń ná bẹ̀rẹ̀ sínú ọmọ nínú ìdílé òdodo ọlọ́wọ́ bọ̀rọ̀ ẹ̀kún náà yẹn yóò bọ̀ ó lọ́rọ̀ òun ló máa ń rọrùn máa fi dáwọn ẹ̀ka ìjẹ́ ọ̀gbà tó ọ̀rọ̀ ẹ̀ka àwọn olùyí ìtìlẹ̀ ìjẹ́ ìjẹ́ òkúté ìfẹ́ ẹjọ́ wọn sọ ọ̀nà ìjẹ́ ìjẹ́ òkúté pẹ̀lú ọ̀nà orí ọlọ́run ọba ni wọ́n ti lẹ́yìn ìjọba kan sí wọn tí ọlọ́run ọba wọn ara tó ṣe ní ẹ̀kọ́ ara ìlú gbogbo ọ̀rọ̀ wọn òun máa ń pé àwọn èèyàn fún òní tó jẹ́ pẹ̀lú ní kò ìjọba ẹ̀dá wọn lọ ń láwọn kò wọn náà tó sàn ọ̀gá àtúnyà ó máa ń bẹ̀ àtìkẹ́ àtìkẹ́ àtàkókì àti ìkó òtúkọ wọn náà lọ àtúnyà sí ẹnu òsì ọlọ́run tó ń bọ̀ ọ́ ẹ̀dá ìdáhùn náà بسم الله الرحمن الرحيم والملائكة كثير أعوذ سبحانه وتعالى كتب لنا كرم جوفا كما أظن بعد المعلم سوى يكفي لن تكون مسلمين كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم بوجود مسلم يا رب سبحانه وتعالى قل سيدنا بعض القوم ó ti màtà fẹ́ lọ́wọ́ lẹ́yìnká tó ti jẹ́ ìgbèlú tẹ́lẹ̀ tó ń jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kó wá lọ sùn láàmà kí wọ́n lọ wọ́n lọ sùn àwọn ọmọ sí màtà fún. وشركوا أن الرسول حق وجاءهم بالبينات tí àwọn ẹ̀yà ti jẹ́ yìí nínú òṣìṣẹ́ náà ṣẹ́yìn sọ̀rọ̀ àwọn àti ìmọ̀sẹ́lẹ̀ òun tọ́lọ̀ rẹ̀ òun máa ń tí bá wọn kọ òun kọ́ ló fi ẹ̀sìn èyí ṣàlàyé fún wa wọ́n yá ọ̀sán àyẹ̀dá èyí àyẹ̀dá sì mú wá àlàyé ọ̀rọ̀ yìí àyẹ̀dá tó wá èyí àyẹ̀dá ṣàlàyé rẹ̀ fáwọn èyí tó bá tẹ̀lé ọ̀nà kóòtù ìgbẹ́ ìmọ̀nà kóòtù àrùn òkùnkùn kóòtù ọ̀sẹ̀ yìí. والله لا يهدي القوم الظالمين الله سبحانه وتعالى قلوب من الليل مستوجبات كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم بولو سيئ إرواح الجار تناول الله àwọn ọ̀gbọ̀n àwọn ìgbọ̀ títà àti èyí tí gbà èyí fún nìyẹn wọ́n ti gbà fún lè sáré lórí ara wọ́n fún ọlọ́gbà nínú ọkàn wọ́n fún وكفروا أي كفروا بعد إيمانهم أما الله يقول لك فنجرني lẹ́gbà tí wọ́n dúró lélẹ̀ nínú ìdí wọ́n wá ní ẹ̀yìn padà lẹ́gbà tí wọ́n ti gba àdáǹkọ́ lòdòdó wọ́n tún wá pọ̀ sáà lẹ́yìn wọ́n ṣẹ́ ní kúkú ọjọ́ ìjọ rẹ̀ bó tọ́lọ́ fún wa ń tẹ̀lé fún àwọn ẹgbẹ́ wọ̀n wọ́n fún náà yá nínú ọ̀hún máa

tó ń lù jàrá ìwà àmì tí ní bẹ̀rẹ̀ ní rẹ̀ ìwà àmì tí ó fẹ́ bẹ̀rẹ̀ ní rẹ̀ gbogbo aláwọ̀ sí rẹ̀ òun ní kẹ́kọ̀ọ́ fún mọ̀nà ọlọ́run ẹni bá ló tẹ̀lé ẹni yẹ pẹ̀lú àtùkù tó rẹ̀ ọlọ́run kó ń padà òtúnba tó dáàbò sí ní báyé ẹgbẹ́ ní àmì tí ní mú ìyá pa olóró ẹ̀ kọ́dà ẹ̀ tí ò jẹ́ olóró ẹ̀ tó jẹ́ pé àwọn ẹ̀yà ayé nìkan àbùkù ní ìyá ń ta onígbà tí ẹ̀sìn ọ̀rẹ́ àwọn ìyá máa ṣe dáadáa àti lábára sọ nílé ìtumọ̀ òbítẹ̀ ní ti ẹ̀rí yóò máa kó lẹ́sẹ̀ yóò máa kọ́ lẹ̀ náà gbogbo ẹ̀tọ́ ọ̀gá nílẹ̀ wọ̀n mọ́ láàyà nínú ọ̀rọ̀ náà wọ́n á lè ní والله لا إله إلا الظالمين لن شفاعة الصلاة والسلام ترمي أرضهم ظلمات يوم القيامة أرضهم ظلمات يوم القيامة كلمة بسيئة ومؤمنين للقيامة في يوم القيامة أنا بسيئة بعد ذلك tí wọ́n wá mú lédèrèdè tó kú lórí ìnira lórí àtìyàmà nínú ọdún onímọ̀ òkú lóṣù tèmi kò ní lẹ́ẹ̀kọ́ sí ìmọ̀lẹ́ ọ̀rọ̀ ti lọ́rẹ̀ wọ́n mú ìpolówó kí ni ẹni tó sọ kó mọ̀ kó rọ̀ wọlé kó ní gbogbo ọ̀rọ̀ ní tó lọ́ bá wọ̀ wà lórí àìwá ní ìmọ̀nà ọlọ́run ìjì àkọ́kọ́ nìyẹn òun náà والملائكة والناس أجمعين أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين وكثيرا من جزاؤهم أساء الله الله إن كيف نسمع بحرمه ẹ̀sùn èyí tó fẹ́ jọ bí ẹ̀sán ìyẹn tí ó ní olùdíjà bí ní olùdíjà ara ní ó sọ ní èyí tó fẹ́ jọ bí ẹ̀sán ẹ̀dá olùkọ́ rẹ̀ ṣùgbọ́n èyí tí ó fẹ́ láti ìyá rẹ̀ ẹ̀sán wá أولئك جزاؤهم يوم أتوا أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين. تذكر ربهم يدين ربهم يوم أجل لعنة الله ẹ̀rí àlùbáṣà èdè àpọ̀ ọlọ́run ọlọ́run ọ̀sẹ̀lẹ̀ ọlọ́rí ìbínú ọlọ́run ọlọ́run ọ̀sẹ̀lẹ̀ ọlọ́rí ìgbésẹ̀ síjọ ọlọ́run lọ́gbọ̀n jẹ́ ìwọ̀n wọ́n tún náà kìí wá sí ọlọ́run nínú wá nílé wọn kìí lọ́lọ́run nìkan tó lọ bí ojú wọn kìí lọ́lọ́run nìkan tó lọ bí àdìyẹ wọn káàkó ọ̀rọ̀ wọn ọlọ́run máa ti àwọn ẹ̀dá mi fún wọn fún ọlọ́run tó lè wọn àwọn oní gbogbo àmàlẹ́kọ̀ ọlọ́run tó fáwọn wọn wọ̀n lọ́dá níta àmàlẹ́kọ̀ ọlọ́run tó máa tó lè wọn wà nígbà tí a kẹ́ والملائكة والناس أجمعين فما لك بالفتوى أو يطلق أم الفتوى أم لك أم الفتوى لا orúkọ ọlọ́wọ́ lẹ́nu wọ́n mọ orúkọ ìdúró tó òun ti jẹ lọ́wọ́ wáyé sọ̀rọ̀ àwọn aláṣẹ wọn ti gbọ́ wọn ti lò àwọn ọmọ akpẹ́jọ lálàbò àwọn ènìyàn tí wọ́n jẹ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ akpẹ́jọ lálàbò wà lẹ́yìn ẹgbẹ̀rin ẹ̀yìn ìbára ọ̀gbọ́n ìlànà أم أيضا يتعامل الظالمين ليس أن الظالمين يعلمون ظالمين alábòsí orí nínú ìlera tó ló sọ lẹ́gbọ̀n tó pè ní tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ilé wà ní ènìyàn àtàwọn àláìka tó mú jẹ́ ìrere gbogbo wọn náà àtúntò ọlọ́pàá ọ̀gbọ́n wọn yóò máa pàdé lórí alábòsí ní gbogbo wa alábòsí ọ̀rọ̀ rẹ̀ wà ní agbọ̀dọ̀ tó lọ sí pàápàá lọ tó bá wọ́n ti àdúgbò sí ọ̀rọ̀ rẹ̀ lọ́tà àdúgbò sí ọ̀rọ̀ rẹ̀ náà. Èyí máa ń sọ fún ọ tí ò bá yẹ ọ wá ti tó wájú. Ètò bá tó sọ ọ̀rọ̀ tí mo ti máa lò. Àbákọ́ yẹ ọ náà nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ kó o kọ́ yé àkókò ààrẹ kà gẹ́gẹ́ bí ìjàpá òkú ààrẹ kà gẹ́gẹ́ bí ìjọba ìṣòro. Ó ní ọdún wá òòrùn ìṣẹ̀lá àbójú ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lá ìwà àbòrí láìní ẹ ẹni bá tẹrù rẹ̀ wò kò ní mójúbọ́ kò ní bí ọ̀rọ̀ kò ní mójúbọ́ kò ní ìjàmbá láìjà bẹ́ẹ̀ kò ní mójúbọ́ kò ní ìjàmbá ilé kọ́ọ̀ọ̀lẹ́yìn nàìjíríà lẹ́ẹ̀kọ̀ọ́ ìhà wọ́n mọ̀ wá pẹ́pẹ́rẹ́ nínú àyè náà ìhà ẹ̀yìn náà ẹ̀yà tí ń pẹ́ láì sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ ìṣàrò ìlà jàǹdàmù wọ́n sọ̀rọ̀ jàǹdàmù ní ètò ọlọ́run tí ó padà máa ń gbà lórí aláwọ̀ tí ó bá tó tán kí ó padà lórí aláwọ̀ tí ó bá tó tán àdúgbò àwọn ilẹ̀ يجزى القيامة أجنبي خالدين فيها يفرق الزيادة مستقر مني لا يوفق عنهم العذاب ولا هم ونسي يهوى لا يوفق عنهم العذاب ونسي يهوى bí àtàwọn náà olùkọ́ ní wọ́n ní wọ́n máa jẹ́ fún bọ́ọ̀lù ìpọ̀ tó lọ́nà ni wọ́n jẹ́ fún bọ́ọ̀lù ìtẹ̀lára fún bẹ́ẹ̀ àwọn olùyà rẹ̀ ọmọ kò ní ìjẹ́ tẹ̀síkà ní gẹ́gẹ́ bí olùkọ́ ìjà ìṣòro tí ó ní káwọn ọmọ ní ìwé ní káwọn ọmọ ní bọ́dà ọ̀gá ìṣẹ́ ọmọ tó ní kọ́ńtínẹ́ǹtì kan tó bá tó fẹ́ lè dábàá ẹ̀ lọ. Ebí o kàn fẹ́ fún kọ́ńtínẹ́ǹtì yẹn láti kọ́ ẹ̀kọ́ ní olùwádẹ̀ tó lè fi lọ tó lè fi lọ. Ìdíyà ọlọ́run báwọn alábòsí kìí ṣe tọ́nà ọ̀gá ti bá wọn ní ìdí àjẹmọ́ ní àwọn alábòsí ẹ̀yà alábòsí tó rọ̀ ọ́ irú àbòkú obìnrin yẹn wọ gbóòmù àìsàn àbúrò òwúrò àìníla ìwà gbígbéyàn kó ní ìsìláàmù wọn tó mẹ́rin ní ẹni tí ìsìláàmù ló mú ìsìláàmù wọn alábòsí ni kò lè fi ọlọ́run ẹni tí ìsìláàmù wọn mẹ́rin tẹ́lẹ̀ sọ̀rọ̀ wá lọ́sẹ̀sẹ̀ òun wọn náà ń pààyàn àgbẹ̀yìn wọn náà ní polongo tó náà ní ó bá ní kẹta ló ṣẹlẹ̀ lóhun ló bá di ọ̀tá àtẹ́yìn àwọn àkòtí ńlá nìyẹn tó ti ju àkòtí ká àtàkùn ara wa láàrin ara wa lọ tó bá jẹ́ irú ẹni yẹn lóòótọ́ àlọ́ ìyáàmà ìyàtọ̀ owó ìjẹ wọn láàrin ọkọ̀ sábà ẹ̀bùn làǹkà wọn ò ní sí ẹ̀yà wọn wà láàrin àbọ̀. ينظرون بل يسمعون ولا ينظرون ولا ينظرون ọlọ́pàá ní ìdíjú àwọn ẹ̀sọ́ ọba láti ìyá rẹ̀ nílé máa tí a rẹ̀ lówó tí ò díjú àwọn àti ìgbókẹ̀lẹ́gbẹ̀ ẹni ìyá ilé ó bẹ́ẹ̀ ní ìlú ó fi gba àwọn ọ̀rẹ́ ó tó ń sọ náà ó bá tó ń náà lẹ̀ nígbà wà á kó fún ìlànà àdáyé nígbà wà á kó fún ìlànà òṣìṣẹ́ bí ẹ̀fẹ́ bá kú lórí ẹ̀fẹ́ yóò lè bẹ̀rẹ̀ sí un lẹ́yìn yóò wà sí un lẹ́yìn káàdì àkójọ ọlọ́run ọlọ́run ọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ mú lórí ẹ̀yà mú ọlọ́run wá tẹ̀lé àti ìlú lánàá lẹ́yìn ìlànà àbúrò máa lára ní ọ̀rẹ́dì ó kà ń tó ti sọ nípa ìsìlámù tẹ́lẹ̀ ó padà sí ilé ìjọba báwọn èèyàn ilé tí ẹlẹ́yìn wọn bá ìgbà tó ń gbogbo ọ̀rọ̀ tí ó lè dá tó sọ nípa ooru ni gbogbo ayé tó ń lọ́rùn láti fi ba jẹ́ àti láti fi jẹ́ ó padà wá sàlàyé tó lọ́rùn nípa wà á sọ̀rọ̀ fún ó ṣàtúnṣe tó gbà ẹ́ ìlú láìpẹ́ sí nàìjíríà bóòlù báyìí náà nígbà wà á sọ̀rọ̀ إلا الذين كفروا من بعد ذلك وأصلحوا ولكن إن أعترض

olùpàdánù olùpàdà tó ń sá ọ̀nà wà á sọ àwọn àwọn ìsọkúsọ lóòótọ́ nípa ìgbà ìjẹ́lẹ̀ owó فإن الله وهو الغفور الودود الغفور الغفار الغافر orúkọ ọlọ́pàá ìgbẹ́jẹ́ ta wọ́n tún máa borí jù ní ọlọ́pàá ní borí jù ẹ̀dá lọ́dún ìṣẹ́ká olóòrùn ìṣẹ́ká bẹ́ẹ̀ olóòrùn ìwé ìṣẹ́ká ayẹyẹ ó ti lóòrùn ṣe sára olóòrùn bá tí ó ló kù iná náà tó ní kó lè lẹ́yìn àwọn olóòrùn bá ní ọmọ máa wá tẹ̀ ọ̀wọ́ mélòó mélòó ẹni tí ó tẹ̀ lábẹ́ àwọn tí wọ́n wá ní lẹ́yìn ó padà ní ọmọ yíyan kì í ká tòun ló bẹ̀rẹ̀ lọ́wọ́ fún ìlú wọn kì í ká tòun yẹn ajẹ́ ìdíwọ̀n bẹ̀rẹ̀ náà wọ́n tó lóòrùn láti lóòrùn ní ìlà wájú nítorí ìlú láti kó ìlú ẹ̀wọ̀. ọlọ́pàá òbẹ̀ èèyàn tó ń bá wà láti ìlà olóòtú sàbúrúmá ọlọ́pàá orí nìyí yóò tún kẹ́ni. fẹ́rẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa ẹjẹ́ káwọ nínú àyà káwọ àwọn àwọn àǹfààní àwọn ọmọ sí àyà ṣùgbọ́n tí wọ́n tó ṣẹlẹ̀ tí ọ̀pá wọ̀tà ńlá tó ní tó jẹ́ ààrùn ó gbọ́ kí òun gba súnà ní Muhammad sọ̀rọ̀ àwọn àìsọ̀tẹ́lá òun gba ìsìlẹ̀ ó sì kí ìrẹ̀lẹ́ òun gba ìrẹ̀lẹ́ gbogbo àwọn àṣẹ náà òun tẹ̀lé òun lòún sí òun dábẹ̀ sí lójijì lọ́jọ́ kan tó wá lọ́wọ́ padà sí lójijì lọ́jọ́ kan tó wá lọ́wọ́ ìsìláàmù kí ló wá dé lọ́wọ́ ìsìláàmù ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀sán tó tó wà tẹ́lẹ̀ ah, ó mú un bá máa ẹ̀ ó bìyà jù sí i ó tún mú pa òun ló ń ṣe náà òun ló wọ́n ní báyà ní sọ̀kalẹ̀ alàmárùn ìbàdúrà nínú ìwà tuntun náà òun wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ilẹ̀ ilẹ̀ ní ẹ̀ka ààbò exception wà fún kéèsì yẹn ẹ tó bá tún bá tún olóògbà tó dé bá ọmọ òkúrìkì lóhun yìí náà táwọn wà دين الإسلام فقد تكون مثله عادة أو كفية وقد تكون مثله عادة أو كفية هذا سبحانه وتعالى قصة إسلامية من الرايات المالية pẹ̀lú apáta àwọn jẹ́ mùsùlùmí tí wọ́n nínú ẹ̀sìn ìgbà tí a fi náà kókò mùsùlùmí ní bó ti ṣẹlẹ̀ ní àṣárí ìyẹn tó lọ sí ìsìláàmù náà lèyí náà ẹgbẹ́ inú àwọn èèyàn náà wà sí ìsìláàmù náà mo mọ́ wà sí ìsìláàmù náà yìí ó lè dájú pé kí wọ́n gbé jáde sí gbangba kó lè tó ṣe ara fún ìjẹ alẹ́mọ́ tó ní kí ọ̀tún tó jẹ́ sí ohun ìsìláàmù náà lára náà lọ́wọ́ fún ọmọ ọmọ ìyá ìgbà ìgbà ìgbòkó ọ̀rọ̀ tó wà ní ẹ̀rọ mi oníkó mẹ́sì ní ẹ̀ iṣẹ́ ìsìlámù náà rí dàbí tẹ́lú sí ibẹ̀ ní kọ́rọ́ mẹ́rin kò lè fẹ́ jáde kó ní ìsìlámù náà àmọ́ ní kọ́kọ́ rẹ̀ ló kó ní ìsìlámù ìsìyà ìlú mi ni ó lọ ìlú mi ni ó lọ mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ tó tó kó ní ìlú ẹ̀rọ ọ̀fẹ́ ló bá gé ní ibẹ̀ yẹn tó pamọ́ pẹ̀lú tí ẹ̀yọ́ ń gbé ìlú kan tẹ́lẹ̀ ibẹ̀ yóò sọ bẹ̀rẹ̀ ìdílé ara rẹ̀ kó ìlú mùsùlùmí máa fẹ́ ìdílé rẹ̀ nìyẹn. àdínkù níbẹ̀ ìwé ti ń gbẹ́sẹ̀ sùn láàmú náà àmọ́ tí gbogbo àwọn ọ̀rọ̀ àtẹ́yìn ti jẹ́ mùsùlùmí náà kò ní dáa lẹ́yìn yẹn. ìlọ́jọ́ mùsùlùmí olùdókòwò nígbà kiri ní wọ́sẹ̀ olùjẹ́ mùsùlùmí alàtọ̀ nígbà rẹ̀ bàtí wọ́n bẹ̀rẹ̀ tóra tó bá ní owó lọ́wọ́ yóò ṣe hajj àdéhùn tẹ̀ ṣe hajj tẹ́lẹ̀ àmọ́ ìgbàgbọ́ rẹ̀ ìgbàgbọ́ ẹ̀kọ́ ìgbàgbọ́ rẹ̀ ìgbàgbọ́ àwọn ọmọ yóò sàrẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ní kàfé ìjọba náà wọ́n wáyé ń bẹ ní ìgbàgbọ́ rẹ̀ bó ti lọ sí wọn yẹ iṣẹ́ gbogbo olùdókè káàkiri òṣìṣẹ́ àbápa àti òṣìṣẹ́ rẹ̀ tí kò ń kò sẹ́ òun ò lè fi lẹ́yìn kò sẹ́

كيف يهدي الله قوما كفروا فيهديهم Orí owó ni ọlọ́run ọba yóò lè pe ìmọ̀nà fáwọn àjọ kan tí wọ́n ya èdè lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ́ lómi. Ó ní wọ́n ti tẹ̀ kí ohun wà yẹn ó ti tètè rí lórí yára ní pé ẹni mẹ́ta ìgbàgbọ́ rẹ̀ ìgbàgbọ́ ẹ̀kọ́ ní ìrìn ẹ̀sẹ̀ rẹ̀

ìbílẹ̀ yẹn máa fi balẹ̀ ilé iṣẹ́ tòní ìkéṣeré ní wọ́n lè láti mú bẹ́ẹ̀ sùkájáwọ́ kó o ti wá kékeré nínú ẹ̀kọ́ táàbù tó nínú àwọn ayáwó yìí ánàlẹ́ ìdáná àmọ́ọ̀nù yà á bèèrè fún ọ̀rẹ́ ọ̀rọ̀kùnrin ní ìmọ̀tán tí o da ọlọ́run bá tuntun bá ọlọ́run bá tó ń jẹ ní àkókò ẹ̀sán ní abẹ́. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. من أمر الآدم أكرم يوم bó ta mú tó kéré jọmọ ẹ̀rọ yóò rí wájú ọlọ́run dáadáa yìí àìdáa yìí aburú dáadáa kò sí ti ń gbé wájú ọlọ́run kò sí ìrìn bá bàbá kò sí èsì òwe ń bẹ̀rẹ̀ náà bá bá ń bá wọn kà wípé bí ilẹ̀ ilé lóhùn ẹ̀ẹ́sì máa ń fi wọn ìgbà lóhùn ẹ̀ẹ́sì máa ń fi wọn eléyìí méjì ní ló wù ẹ̀rẹ́ lò tààrà orúkọ òwò méjì kàrà àtẹ̀sàrà sẹ́ẹ̀ bí ẹ̀rẹ́ ló wù ẹ̀rẹ́ sì máa fi ọ́ bá ń lọ́wọ́ torí bẹ́ẹ̀ káàkà ní bàbá ẹgbẹ́ mùsùlùmí káàkà káàkiri ìjìlẹ̀ káàkiri ìwọ̀nyí òkú ìtọ́rọ̀ máa ń ṣe lẹ́yà náà ní kó jẹ́ mùsùlùmí ìgbìmọ̀ gbogbo ọdún sí lẹ́yà ó sì dúró pẹ̀lú ìwọ̀n bá káàkiri àìkọ̀wọ̀ jẹ́ tó wá ní ọ̀la á fi tẹ̀síwájú gẹ́gẹ́ bí àdéhùn ti ayé alẹ́sẹ̀ pé ọ̀rọ̀ náà ju bí ọtí òtútù ìrìnlọ́wọ́ So arguably, after the one why the very nice nicely knew about the problem, not to all the land. Later, I will start drawing a lot of things which are from our time to our time. كما سمعت يقولون كلام الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب